Dialogue for fluency. Àwọn ta ló dé? Àwọn ọ̀rẹ́ yín. Láti bo. Látèkó. Kẹ́rù wọn wọlé. Bomi fún wọn. Tètè. Sọ fún wọn pé mò ń bọ̀. Dialogue again for fluency. Àwọn ta ló dé? Àwọn ọ̀rẹ́ yín? Láti bo? Láti Èkó? Kẹ́rù wọn wọlé? Bomi fún wọn? Tètè? Sọ fún wọn pé mò ń bọ̀.